thank you till i'll see you in my next video stay safe stay blessed i love you all bye. ti facebook ẹ kàn gbowó lé lọ́fà láìkí tí ni mo ti rí tàwọn ti facebook náà ah ẹ jẹ́ kí n tan náà kan sí i kíkiní ilé clear díẹ̀ ẹ má bínú o ẹ jẹ́ n tan náà kan kí n lè mú omi káwọn sẹ́ omi sí i ẹ má bínú o. ẹ máa tẹ ẹ máa tẹ ẹ máa tẹ ẹ ó lè gba omi ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ god bless you god bless you. Um, alákọ̀ọ́kọ́ ah, àyà mú kí bàbá ṣe ń wọlé yẹn jẹ́ ká máa tọwọ́ bàbá gbọ́ lé love and like kí bàbá share share share share Rokeeb Raifu god bless you Raifu god bless you well done mi ní wáyé tí ojú òní tì yín alákọ̀ọ́kọ́ ẹ̀yin tí tiktok ẹ ṣe ẹ máa bá gbọ́wọ́ lé love and like yẹn alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ nípa Portable àti ìyàwó ẹ̀ àti sọ̀rọ̀ ti tàwọn MC àtàwọn ìyàwó wọn náà ọ̀rọ̀ tá máa sọ máa pọ̀ díẹ̀ á pọ̀ díẹ̀ so ká tó wá parí ẹ̀ sórí TikTok káwọn èèyàn tó wá bá wa dá sí i ètò oníkálukú bá ti fẹ́ dá sí ńbẹ̀ náà ló máa dá sí thank you Kẹ́mi Òjòbáró God bless you àárìpẹ́ láìpẹ́ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àgbọ́ tí Sazu àti àwọn ìyàwó ẹ̀ ní àwọn gbólóhùn asọ̀kan ìyàwó ẹ̀ um, first wife yẹn bí àìjẹta àbí ìjẹrin ni mò ń rí tán ni ó nà án wọ́n ní I have a son called Femi and I have a daughter called Dami wow hey, eh, yeah, that's nice that's nice ọlọ́run bá wa wò wọ́n àjèrè gbogbo wọn láṣẹ lọ́wọ́ ọlọ́run so ìyàwó uh, Portable wọ́n ló kọ́kọ́ gbé nǹkan kan síta wọ́n létà ó parẹ́ àbáwọn kan ṣáà ní ọkọ ẹ̀ nà ọkọ ẹ̀ nà wọ́n ṣòbí kan tí àpá wà mo ka story yẹn nígbà tí mi rí story yẹn létà wọn ló parẹ́ ó ṣàbọ́ta láti debunk ẹ̀ pé òun ò sọ pé ọkọ wọ́kọ̀ òun ò nà òun o kìíní kan ẹnìkan wá challenge ẹ̀ wọ́n tó bá jẹ́ pé ọkọ ẹ̀ ò nà ó yẹ kó fi side ibi tápá yẹn wà wọn nítorí olówó ivon tó gùn ó cover abẹ pé ṣe ló ń cover ṣàzú pé ó fẹ́ máa cover ọkọ ẹ̀ yà thank God thank God ọlọ́run ṣeun ló fẹ́ máa cover ọkọ ẹ̀ ni ọ̀rọ̀ yẹn lọ bọ̀ iṣu tó wà lórí social media kò jẹ́ káwọn èèyàn mẹ́nu lọ síbi ọ̀rọ̀ yẹn títí títí títí àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ mẹ́nu lọ síbẹ̀ so bọ̀ mo ti rò pé jọ́ tí mo bá ti wá sórí show màá mẹ́nu bà á màá sọ̀rọ̀ nípa ẹ̀ so àwọn kan wá sọ pé yẹn pé ó ń cover ó ń cover ṣàzú ni pé ọkọ ẹ̀ lè nà bóyá ò nà lóòótọ́ pé nǹkan kan bẹ́yẹn bẹ́yẹn pé ó dẹ̀ lè jẹ́ pé bóyá We bóyá fake news ni nǹkan nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá we don't know ṣùgbọ́n alára ní ara òròun àwa ló kú àìsàn òkú ewu ń tiwa òun ló ní bọ́ọ̀dì ẹ̀ tọkọ ẹ̀ bá nà tó bá cover ọkọ ẹ̀ wàhálà ti ẹ̀ ní tọkọ ẹ̀ bá dẹ̀ nà tọ́ ló nà tẹ́gbẹ́ bóyá fake news ni àmọ́ ṣùgbọ́n ọkàn tẹ́mi kàn máa sọ òun ni pé gẹ́gẹ́ bí obìnrin tó bá fẹ́ dúró nílé ọkọ òun láti mọ̀ pé oríṣiríṣi ló wà ń bẹ̀ ẹni tó máa fẹ́rù ṣáájú yẹn ó ní láti jẹ́ ẹni tó máa ní sùúrù ó ní láti jẹ́ ẹni tó máa nípamọ́ra ẹni tó bá máa dúró nídúró ní ọ̀dọ̀rú àwọn yẹn ó dẹ̀ ní láti jẹ́ ẹni tó máa ní iṣẹ́ lọ́wọ́ tó máa ní iṣẹ́ lọ́wọ́ tó máa wà hard working. ah sister Abike Olayinka God bless you coordinator Èkó God bless you you are welcome. Uh, Um, me understand the Sister Kemi Ojo Barrow. I don't understand your last message. Yeah. Any, uh, okay. Ẹ̀yin ti TikTok mo rí o. You are well done. Ẹ ṣé gan ni. So mi mo. Uh, tó ọmọbìnrin yẹn lè máa pass through nínú marriage ẹ̀ mo. mọ̀. Bọ̀ ọkọ kọ̀ máa jáde ọkọ máa ní ìyàwó òun wà òkè ìyàwó òun ò ṣe gbá ìyàwó òun ò ìyàwó òun ò ṣe kinní kan ìyàwó òun ò ṣe gbá kan. I don't know kí ni sista Kẹ́mi Òjó Bárò kí ni ó ń ṣẹlẹ̀. Hmm. ṣé yé wa so a máa aṣàbọ̀tà a máa sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀ máa ṣoríṣirí pa ìyàwó ẹ̀ but ṣé mọ̀ inú ilé wọn àwọn náà mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn but gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa ń bì nǹkan tá a bá rí ká sọ̀rọ̀ nípa ẹ̀ dẹ̀ ká advice so àwa tó ajóbìnrin náà oníkálukú ló mọ nǹkan tó ń bá pò nínú marriage so mò ń bọ̀ wá sọ God bless you sister Abike jare God bless you I don't know eh, kí ni sister Abike sọ ṣé sister Abike bá wí ọba yín wí ni. don't know yeah ẹjọ torí Ọlọ́run mi ò fẹ́ ẹ má mi fẹ́ kàn tó máa distract mi bí ẹ jẹ́ kí n fèsì nǹkan tí mò ń ṣe ẹjọ and I don't want argument ẹjọ torí Ọlọ́run so nígbà tí iṣu yẹn ṣẹlẹ̀ oríṣiríṣi yẹn ló jáde ló sọ gbèmí á rọ gbogbo àwọn tó bá celebrity ẹ jẹ́ kí n kó papọ̀ ẹ jẹ́ kí n kó papọ̀ hmm. ẹ jẹ́ kí n kó ó jẹ́ nǹkan ẹnìyẹn ti sick nǹkan kan ti ń ṣe ẹnìyẹn torí èmi ò rẹ̀ rí kẹ́nìyàn kan bá sọ̀rọ̀ níbi bíi ta ló wá ń bájà òun nìkan ló ń dá sọ nǹkan tó ń sọ náà ta ló ń nonsense àbẹ́ẹ̀rẹ́ rọ́bìṣì tó ń kọ síbẹ̀ wọ́n kàn máa dédé wá láti ibì kan láì mọ̀ yín rí ẹ̀dẹ́ wa máa fa wàhálà lórí lórí show ní show tẹ́ bá dẹ̀ lọ wò báyìí sí fake people làwọn tó máa wà ń bẹ̀ ẹnìkan kò bẹ jà ẹnìyẹn wọlé ń sin ẹnìyẹn ń kí mi òní kí ló ń sọ pé kò understand ṣé dump ni ṣé kò kíní kan ayú ìdán ẹ̀yin náà imagine báyìí sí kí ni ìtumọ̀ yẹn lórí show oníṣòwò tí mi ò dẹ̀ pè ẹ́ tí mi ò kọ lẹ́tà sí ẹ ó bá yá ń sẹ́ máa tún léyàn bu yín àbí yàn ṣe kìnní kan kí lẹ̀ wá káàkiri tí orí bá ti ń dùn yín sí nǹkan bá dẹ́ẹ̀dẹ́ lọ sórí péjì yín àbí ẹ̀rọ̀dọ̀ àwọn èèyàn yín kẹ́ lọ máa ṣe sí ń bẹ̀ ta ló pè ẹ̀ ń bí ìsìn báyìí ah, àwọn ẹranko so after ti yẹn àtúgbọ́ ti um, girlfriend di MC Olúọmọ náà tí yẹn náà yẹn wọ́n fẹ́ pa àwọn o ṣe gbá kan wọ́n fẹ́ ṣàwò kan a rí pé ti Portable ló kọ́kọ́ ṣẹlẹ̀ ní upper week lọ́hùn tí baby mama ẹ̀ tán jọ ń jà àtìyàwó àti gbogbo ẹ̀ òye yóò jẹ́ kí n rí kinní mọ́ báyìí sìn kò jẹ́ kí n rí kọ́mẹ̀ǹtì mọ́ ó dẹ̀ máa dùn mí ṣóyé ń báyìí sí nọ́bẹ̀ sí níjà tí ìyàwó ṣe simple àbí kí náà pè yẹn náà tó ń búyàlé tí kinní kan tọkọ jáde fún un ṣe rí gbogbo àwọn tá a pèrè táwọn gbogbo àwọn tá a náwọn sì sí níta àtàwọn ọmọ tó ń ṣe ìgboro lọ́wọ́ tẹ́ bá ti mọ̀ pé fẹ́ fẹ́ àwọn celebrity yẹn tí ẹ dẹ̀ lámúmọ́ra tí ẹ lè ṣe second wife tẹ́ ẹ lè ṣe number five tẹ́ ẹ lè ṣe number six tẹ́ ẹ lè ṣe number seven ó bẹ́tà kẹ́ má lọ kóra yín sí mẹ́ẹ̀sì yẹn because race tẹ́ fi ń embarrass ara yín is getting too much ẹ wo simple yẹn náà àbí kíná pé ìyẹn náà gbà torí pọ́rọ̀ ọjà yẹn ṣẹlẹ̀ wọ́n jọ ń búra wọn lórí social media wọ́n jọ ń ṣe kínní ṣẹ̀mọ̀ irú àwọn ọmọ tẹ́ ẹ bí fáwọn ẹni táwọn ọmọ yẹn bá dàgbà tó máa ń rí gbogbo ṣóò yìí tán ní gbogbo àrà tẹ́ ń dá yìí kò ní jẹ́ dùnnú fáwọn ọmọ yẹn kò ní jẹ́ ìdùnnú fáwọn ọmọ yẹn rárá torí pé ẹni tó bá fẹ́ lọ torí bọ ilé olórogún kò rò dáadáa kó tó lọ torí bọ kẹ tó fẹ́ àwọn ẹni yìí ẹ ti rí i pé ọmọ ìgboro ni wọ́n èèyàn bíi mẹ́ta ti bímọ fún wọn èèyàn bíi mẹ́rin ti bímọ fún wọn ó yẹ kẹ́ ẹ ti mọ̀ ẹjọ ẹjọ má bá wa kọ́mẹ̀ntì nǹkan tí ò bá da ẹjọ torí Ọlọ́run ó yé wa ẹni mẹ́ta ti bímọ fún wọn ẹni mẹ́rin ti bímọ fún wọn ẹ̀dẹ̀ ti gbọ́ tẹ́lẹ̀ ẹ̀yin náà mọ̀ orí social media lájọ wà tẹ́ ẹ mọ̀ pé èèyàn àìmọye èèyàn ló máa ń bímọ fáwọn èèyàn yìí tẹ́ ẹ̀dẹ̀ ti gbọ́ tó bá ti mọ̀ pé ò lámùmọ́ra ò ilé ẹ̀ ń díọ̀ má wulẹ̀ gborí lọ ọbẹ̀ má lọ ilé olórogún jọ̀ọ́ torí ọlọ́run má lọ sí ilé olórogún rárá tó bá ti mọ̀ pé ò nílé mẹ̀ńtẹ́ẹ̀nì pcm bẹ̀ kó o tó lọ lóyún fẹ́ni yẹn mọ̀ pé ìyàwó kan wà nílé ẹ̀ náà kẹ́ tó lóyún fún ẹ mọ̀ pé ìyàwó kìíní ìyàwó kejì ìyàwó kẹta bí àwọn bíi mẹ́rin ti bímọ fẹ́ nìyí náà wáyé tí wọ́n náà máa lọ fi ti ẹkún tó bá ti mọ̀ pé ní wàhálà ni ẹ para rẹ ara tẹ ò ní gbàwọ̀ sí ẹ wáyé kí ló wá lọ bẹ̀ oróko kúnlẹ̀ kó tó lọ gbẹ̀pà sí o ti rí pé ní yìí street boy ní ọmọ gbóró ní anybody ló lè lóyún fún ajá lè lóyún fún ẹran lè lóyún fún gbogbo wa la mọ̀ léyìí why going there ẹ wá débẹ̀ tán ẹ lọ máa dá wàhálà lẹ̀ ẹ máa ní kinní kan ò mọ́ ṣe tagbádọ eh, ilé ìgbẹ́lé ìṣẹ́yìn tọ̀hún ṣẹ́yìn gbogbo ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ lẹ dáhùn sí lẹ fi akọ sí lẹ ṣe kinní sí lórí social media ẹ wá sọ̀rọ̀ ayín di eh, nuisance orí social media ẹ wo nǹkan tó ń kinní yẹn ń dá sílẹ̀ ẹ dẹ̀lẹ́ ti léèrè wá ẹ jọ àwọn èèyàn máa wò pé ṣáwọn ẹni yí báyìí ṣé wọ́n ṣọ́ndẹ̀ ṣọ́n lẹ́kọ̀ọ́ ẹ jọ àwọn tó jẹ́ parent yín àwọn tó jẹ́ family yín níbi tẹ́ ti wá báwo lẹ ṣe fẹ́ kàn máa feel báwo lẹ ṣe jẹ́ kán fíìl pẹ̀lú ìhùwàsí yín àti gbogbo yànmọ̀yànmọ̀ tẹ̀ ń ṣe lórí social media yẹn báwo lẹ ṣe jẹ́ kán fíìl ìgbà tẹjọ́ ń bára yín sùn àwọn ò gbọ́ náà nígbà táwọn pípù yìí ń bá yín sùn tó ń rọ yín mọ́lẹ̀ tó ń kì bọ̀ yín kún tó ń kì kú fún yín ṣáà wà ń bẹ́ẹ̀ ni à sí ń bẹ́ẹ̀ wà tó bá di pé ẹ lóyún náà pé ẹ lóyún ẹ bímọ fún wọn náà la máa gbọ́ o ẹ Sàsú ti bímọ o another celebrity ti bímọ fún Sàsú o nǹkan tá a máa gbọ́ náà nìyẹn gbàtẹ́jọ́ mú síra yín fúnra yín ní kọ́nà we are not there àsí ń bẹ̀ ẹjọ́ kẹ́rin tó máa tẹ̀dí yín lẹ̀ kó lè máa lọ sọ́dọ̀ gbọ́dọ̀ gbogbo àwọn young young celebrity tó yẹ̀ṣẹ̀ ń dìde gbogbo ẹ̀mọ kéékèèké yẹn ẹ̀yin ti Instagram ni ẹ̀yin ti Facebook ẹ̀yin ti gbogbo social media ẹ jẹ́ kí lè kó sínkì sínú ọpọlọ wa gbogbo ẹ̀mọ kéékèèké tó yẹ̀ṣẹ̀ ń dàgbà yẹn nígbà tí àwọn pípì bá ń yọ gbé yín kiri ẹ̀ ní jẹ́ ẹ máa ṣe fìlàpàpàpà káàkiri inú yín á máa dùn ẹ máa ṣakọ kiri ìgboro pé ẹ ti fẹ́ ẹ ti fẹ́ ẹ ti wà láì class ẹ ti wà láì kíláàsì ẹ bá máa bá káàkiri tó bá wà kí tó bá wà kí kún fún yín tán tó wá di pé kíní ò gbà mọ́ gbẹ́lẹ́ máa máa fariwo yín disturb social media ẹ jọ̀ọ́ gbà tá a bá láwọn ọmọ kéékèèké tẹ́ ẹ rí i tí wọ́n ẹ̀ṣẹ̀ ń dàgbà tó ń ṣẹ̀ ń bọ́ sí gbòòrò ẹ máa sọ fún wọn kò dìgbà téèyàn bá tó fẹ́ celebrity kó tó make and life ìgbà tó bá fẹ́ celebrity kó tó lórúkọ tọ́lọ́run bá ṣetán láti gbé ẹ lórí sókè ọlọ́run á gbéyàn lórí sókè ẹ má kóra yín sí wàhálà ẹ má kóra yín sí ìdààmú ẹ má ti lọ fẹ́ celebrity ti lọ fẹ́ ọkọ̀ọ̀kọ̀ gbogbo ayé ni kò lè ní táìmù fún ẹ kò lè fún ẹ ní o ò lè ní kinní pẹ̀lú ẹni yẹn ṣe tó máa sọ pé you want to do uh, my, me and my husband it's not possible it's not possible ẹ wo Davido ẹ wo nǹkan tójú ẹ Chioma ń rí pẹ̀lú Davido ọ̀ǹtì táwọn èèyàn pé Chioma kalẹ̀ tó ń lẹ́sìn tó ń lẹ́ṣọ̀ ẹ̀ pé come tó bá fẹ́ ṣèyàwó bàbá yìí ó láti lámòjú kò kó gbójú kúrò kó dẹ̀ kó nífẹ̀ẹ́ kó dẹ̀ gbà fọlọ́run i'm telling you lọmọ yẹn tó ní ìsinmi ẹ wọ́n ṣe drag iṣẹ́ ọmọ lórí bíi ẹ̀wọ̀n tójú ẹ̀ rí ó tún lùsọ̀ ọmọ kan tó ní kó tó wá rí pọ́lọ́run wá fi bless ẹ̀ sìn so what are you talking about ẹ jọ torí ọlọ́run nǹkan kan nígboro mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wà nígboro ẹ wo rédíò tó pariwo kiri tó lóun bímọ wọn ṣe wedding ṣé yẹn fòrùka sí lọ́wọ́ ni ẹ̀yin lẹ máa kiri lọ ẹ̀yin lẹ máa kiri àmàlà lọ́bẹ̀ ẹ̀yin lẹ máa gbóbò yín lọ bá wọn tán fi máa kíkú fún yín tán bá rọkún fún yín tán ẹ máa ẹ máa ṣorí ẹ máa ṣorí lẹgbẹlẹgbẹ wèrè kiri ẹ máa pariwo wèrè ẹ máa fẹjú kiri ìgboro ìgbà tó ń kì í fún fún ẹ ṣó pè wá síbẹ̀ níṣẹ́ pariwo wá sí social media pé lágbájá ń tòsí mi o ṣùgbọ́n ìyá máa ti advice ẹ pé má gbé di ẹlẹ̀ fún o tẹ́yìn bá ṣe pé yìí ò lọ́pọlọ tẹ́yìn nílà ká ẹ lọ́ka èèyàn tó ti tó ẹ lọ́ka yé èèyàn tó ti tó ti lóyún fún MC Olúọmọ náà ẹ lọ́ka yé èèyàn God bless ẹ jọ ẹ ṣe ìtàn fún mi ní lọ́ọ̀fù yẹn jọba bá mi bá mi ẹ bá mi power tap dáadáa ìjọ torí Ọlọ́run ẹ bá mi gbọ́wọ́lé ẹ bá wa gbọ́wọ́lé kó lọ five thousand àbí nígbà tó lọ ń gbèdè yín lẹ gbà tó ń gbé yín lọ jẹjà tó ń gbé yín lọ jayé ṣe pé wà ń gbà yẹn tó má ti gbé yín jayé ẹ̀kan báyìí ẹ lọ́pọlọ ẹ̀ nílàkàì kankan ẹ máa tẹ̀dí yín lẹ́ni ó lè jẹ́ outing ẹ̀yọ kan lásán báyìí náà máa gbé yín lọ tọ́nu tọ́nu ẹ̀rọ ṣẹlẹ̀ já fún yín wọ́n ti gbé yín lọ vi àìgbé yín lọ bí tẹ́ẹ̀ gbèsè ayé yín ó tán wọn á do yín dòkúdòó nítorí ẹ̀dín nẹ́ẹ̀sì náà ní kẹ̀dẹ̀ máa sọ pé ẹ lóyún fún ẹ lóyún fún wọn irúgbé ayé wèrè wo nìyẹn ṣé bẹ́ẹ̀ náà ṣe ń lóyún fún yàn ni ọkùnrin téèyàn kọ́ọ̀tì ọkùnrin téèyàn kọ́ọ̀tì tẹ́pẹ́ ẹ ṣì kọ́ọ̀tì for ten fifteen years gan bẹ́ẹ̀ lóyún fún ẹ tún dáràn pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín a tún ṣì yọwọ́ lọ́kùnrin mi tẹ́ pé kọ́ṣìpù eh, yín gan ó ṣì wọ bí five years èèyàn ṣì ní issue pẹ̀lú marriage yẹn ìyàwó ló ṣe tán ṣe marriage tán ṣe tán kóṣù lọlé wọn tán kó nǹkan lọlé wọn ó sì ní ó sì ní problem ká tó wá sọ pé ìyàwó àṣà ń toní lálọ́mbàgì pápápá ẹ ti kó lálọ́mbàgì wọ́n ti gba ilé fún ti lè gba yàrá kan pálọ̀ kan fún yín báyìí tán gba self contained kan fún yín báyìí orí yín máa yí sápò yín ni ẹ ẹ máa ṣe bí ẹni pé ọmọ ojú ọ̀rọ̀ lárí ni ẹjọ àwọn ọmọ ọlọ́mọ tó wà lọ́dọ̀ Ọlọ́run tó yẹ kí ẹjẹ kan máa ṣàyè wọn lọ́dọ̀ Ọlọ́run ẹ máa mọ ọmọ yẹn wá sínú ìyà ẹ máa mú àwọn ọmọ yẹn wá sínú àdánwò ẹjọ ṣó dáa àwọn ọmọ tẹ ẹ bí sínú ibi tẹ ẹ ká lẹ god bless làwọ àlàyọ bọlá god bless you mi ní wáyé tìmà àwọn ọmọ tá a bí sínú rògbòdìyàn yìí ṣe rò pé lẹ́dàá wọn máa ṣàdúrà fún yín ni gbé tiktok mo rí yín god bless you ẹ ṣe thanks so much for the love ẹ bá mi túbọ̀ wá ẹ bá wa dọ́ọ̀bù love and like yẹn ẹjọ ẹ ti facebook ẹ bá wa share share ẹ bá wa share show yìí ẹjọ ẹ jẹ́ làwọn ọmọ yẹn jókòó lọ́dọ̀ ọlọ́run àwọn ọmọ ọlọ́mọ tó fẹ́ tó wá ṣègbésí ayé wọn ẹ máa wọ́ wọn bọ̀ wá sílé ayé sínú sínú fúrákàsì ẹ máa mú àwọn yẹn bọ̀ sínú ìgbé ayé dáadáa ẹ máa mú àwọn ọmọ ọlọ́mọ bọ̀ thank you thank you thank you so much for the gift àwọn ọmọ ọlọ́mọ tó wà lọ́dọ̀ ọlọ́run olówó gan kọ lẹ́tà sí kò tí ì ríra kò tí ì yọnu ọlọ́run ò tí ì yọ̀ǹda fún kẹrẹ báyìí kan máa ti lọ gbé oúnjẹ ja ẹ̀kan wọ́n ti gbé lọ jayé ẹ̀kan báyìí ó ti tán oyún ló kù ẹ ti tẹ́ẹ̀dì wèrè lẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní báyìí rọ́ sí wọ́n bá rọ́kún fún yín tán ẹni mọ́bi tó yẹ kẹ́ ẹ lọ bímọ yín sí ẹ lọ bímọ yín fẹ́ni tẹ́pẹ́ máa jẹ́ ọmọ gbèrè àgbèsẹ́ tẹ́ máa jẹ́ tẹ́ máa jọ fìṣẹ́ fìyà tẹ́ máa fi tó máa fi tọ́mọ yín tẹ́ tọ́mọ tọ́mọ yín àpíṣẹ́tì yín ẹ̀ nílọ́bẹ̀. ẹ lọ máa dún àwọn tó yẹ pé àwọn tó yẹ pé wọn wọn lè káyé girlfriend wọn wọn ọmọ yóò obìnrin tó ń bá sùn lójúmọ́ ibi tó bá ti ká wọn mọ́ ni ibi tó rún bá ká wọn mọ́ náà máa sùn sí wọn lè sọ pé bíbáyìí ni àwọn ìyàwó wọn gan àwọn ìyàwó wọn orí tv làwọn ìyàwó wọn ti ń wò wọn láwọn ìyàwó tó fẹ́ sílé níbi táyé wọn táyé wọn yàmàdé láwọn tá à ń sọ yìí àwọn onímọ́tò yẹn àtàwọn oní celebrity tẹ́ ń sọ yìí ìyàwó tó fẹ́ sílé orí tv ìyàwó wọn ti máa ń rí wọn ìyàwó wọn ò ìyàwó ẹlòmíì ò ìyàwó ẹlòmíì ò nígbà tó ń rọ́kọ ẹ̀ báyìí lẹ́yìn kan mẹ́sẹ̀gì wọn lórí fóònù dájú lágbájá ẹ̀jọ́ wò lẹ̀ máa wálé ẹ̀dákun ṣọ́kọ nìyẹn ṣọ́kọ nìyẹn gbogbo wọn tó bá lóun ṣe eléyìí ọkọ sí gbogbo wa if you are in a relationship tó ò ní access sọ́kọ ẹ o ò forget about it that one is not husband ọ̀kọ̀ọ̀kan náà ń pè yẹn You call yourself a woman. You don't have you don't have the right access to your husband. You just be sending message to your husband. Daddy, wa ja wole fe wale. Daddy, wa ọmọ fẹ́ rí ẹ o. Ara ọmọ yìí ń gbóná o. You are crazy. I'm telling you. Níbi táyé dé dúró yìí. Tóbìnrin pọ̀ tọkùnrin náà pọ̀ dé. Ẹ kàn máa mú ọmọ ọlọ́mọ wá sínú wa láti dààmú. Ó yẹ jẹ́jẹ́ làwọn ọmọ ọlọ́mọ dúró lọ́dọ̀ If you want to be if you want to be living that kind of a life, go and do family planning so that ẹ̀rí máa pọ̀ ọmọ ọlọ́mọ wá sínú ayé ìyà ẹjọ́ tó bá ti mọ̀ pé wọ́n fi ṣí ẹni pé o fẹ́ o fẹ́ múfù pẹ̀lú àwọn àwọn celebrity àwọn tá à ń sọ ìyàwó onídọ̀tí yẹn fẹ́ bá wọn rìn àwọn onímọ́tò àwọn olórin àwọn oníǹkan yẹn go and do family plan so that wọ́n bá ti ẹ̀ ń dú ẹ̀dú ẹ̀dú ẹ̀ kò ní í dọ́mọ́. ṣòye ní báyìí sìn àìmọye àwọn tí MC Olúọmọ ti dó gbà tí wọn bímọ fún ṣe mọ̀ pá àgbọ̀ bẹ́ẹ̀ ni àgbọ̀ àwọn ògbọ́ nǹkan kan àgbọ̀ anything ṣùgbọ́n relationship tọ́mọ bá ti wà ń bẹ̀ ó máa ń so relationship pọ̀ ni ó máa ń jẹ́ kí connection wà ń bẹ̀ ni ọmọ tó dà yín pọ̀ ló bí gbogbo wàhálà táwa ń rí lójú social media yìí and we don't want it anymore àwọn ọmọ yẹn ẹ fi wọn sílẹ̀ sọ́dọ̀ Ọlọ́run àwọn tó bá nídìí ọmọ ní kẹ́ ẹ jẹ́ kó àwọn ọmọ yẹn máa gbọ̀dọ̀ wá sáyé kò ń ṣọ̀dọ̀ rú ẹ̀yìn báyìí tẹ́ ẹ̀ nídìí àwọn ọmọ ẹ̀kọ́ fáwọn ọmọ yẹn ṣe ránu ni. ẹlòmíì bímọ fún wọn nínú yín wọn ò fojú kan ọmọ yẹn wọn ò gbọmọ lọ́wọ́ yín ẹ mọ̀ pé it's an insult kí ọkùnrin kọ ọmọ sóbìnrin lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé ìdójútì gbà ní ṣé ẹ lójútì ni ní ayé ọjọ́ sí lẹ́yìn bàbá àti ìyá wa is not wọn wọn they, they, they don't take it for uh, for granted kàn tó pé èèyàn lóyún fọkùnrin ọkùnrin ò gbóyún lọ́wọ́ èèyàn àbùkù àbùkù ni fún fámìlì obìnrin yẹn tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ ń dọ̀tí àwọn tó níyín Kọ́láwòsí láti Ahmed God bless you I'm fine ma ẹ ṣé gan ni God bless you ẹni tí TikTok mo rí yín ẹ ṣé gan God bless you ẹ ṣé tẹ̀ fún mi ní lọ́rẹ̀ bá a gbọ́ wọlé kó tó lọ fàfà dáadáa ẹ ṣé mi ní wáyìntì ní ayé ọjọ́ sígbà táwọn ìyá ti wá ń ṣayé tí wọ́n bá bímọ wọn fẹ́ gbọ́ pé èèyàn bímọ wá kọmọ sí lọ́rùn wá kọmọ sí lọ́rùn àbùkù ni wọ́n máa sọ pé àpò ògbọ́dà àlọ́mọ nílé lágbájá nílé àwọn akíyọdé ìyẹn àlọ́mọ ibẹ̀ ọmọ títí ibẹ̀ wọ́n náà lóyún wọn gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀sìn àdúgbò ni ìdójútì ló máa ń jẹ́ fáwọn fámìlì bàbá àti ìyá ló máa ń jẹ́ fún àwọn ẹbí láyé ìgbà yẹn bọ́yé táwa ń sìn ẹ lọ́wọ́ àwọn sẹlẹ́bírìtì yẹn ẹlòmíì bímọ báyìí ìyá nìkan lè rọ́mọ lọ́wọ́ ẹ̀ àmọ́kọ tán bímọ fún can you imagine ẹ mọ ọkọ tí wọ́n be more gbogbo wọn ẹ wá ní wọ́n máa celebrate ọmọ wọ́n ṣe àwọn nìkan náà dáṣe nẹmì àwọn nìkan náà máa ṣe dáṣe bẹ́ẹ̀dẹ̀ fọ́mọ ẹ mọ ọkọ tán bímọ yẹn fún ṣogun láyé ni kilode. ló dé ẹjọ kéèyàn má lọ i don't know bóyá owó tán fẹ́ fún yín ni o bóyá owó tẹ́ ń gbà lọ́wọ́ wọn ni o kò tiẹ̀ wá yé mi ṣé owó yẹn ṣé ìtìjú àti ẹ̀gàn àtàbùkù tẹ́ fẹ́ mú bára yín ṣé kò wá ju owó tán fún yín mi mọ iye tán fẹ́ fún yín ẹjọ tẹmí sí olúwọmọ gan bá tẹ wá jẹ gọvnọ tó bá jẹ gọvnọ tó jẹ pírẹsidẹǹtì nàìjíríà gan èlò ló wà lákàǹtì ẹ tó fi jẹ pé ẹ̀yin bíi mẹ́wàá ẹ̀yin bíi twelve ẹ máa lẹ bímọ fún kí ló dé enough of enough of this rubbish rubbish ní salt ni ìdójútì ni tẹ ẹ bá mọ ẹ̀yin obìnrin yẹn ẹ ń dójútì wá ẹ ń dọ̀tí wa ẹjọ ẹ lọ wo iye ẹ̀yin tó ti bá sùn nínú ẹ̀yin tó fọnà ti bá sùn láàrin ẹ̀yin celebrity yẹn ẹ lọ ka iye yín uncountable ni ó fẹ́ léyìí o ó fagbá o tó bá dọ̀la o lágbájá ló fẹ́ o ẹ̀dẹ̀ mọ̀ gbogbo yín náà dẹ̀ mọ̀ pé ẹni yìí ń tọ́ọ̀ṣì gbogbo yín ráǹdì ẹ̀jọ̀ ẹ̀dẹ̀ ń tẹ̀dí yín lẹ̀ ṣogun la elú gan náà fún yín gan because I don't know. if you are if you are so hardworking by yourself èmi ò tí rí nǹkan tí ọkùnrin ṣe tóbi yóò lè ṣe ní ayé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá wà hardworking tó bá wà hardworking tó kì í ṣe ọ̀lẹ kò síbi tó fẹ́ dé tọ́lọ́run ò lè mú ẹ délé who is MC who is somebody else tó o lè tó o lè tó wọ̀gùn ò lè débẹ̀ níta ló sọ fún pé ò lè débẹ̀ tó bá wà hard working àmọ̀yé àwọn kan wà nù yín náà tó yẹ pé wọn ò dọ́kọ́ náà wọ́n dẹ̀ wọ́n dẹ̀ sì débi tán lọ bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ wo Fúnkẹ́ Akíndélé náà ṣọkùnrin kówó fún ni ṣọkùnrin kówó fún Akíndélé ni look at where that lady is today ẹ wo ibi tó wà lénìí ẹ máa wo àwọn kan láti fi ṣe àtẹ̀gùn sí ìgbésí ayé yín dandan kọ́ ni kéèyàn dóko dandan kọ́ ni kó o bára ẹ jẹ́ kó tó make ẹ̀ this life dandan kọ́ ni kó o bògo ayé ẹ jẹ́ kó o kọ́ káwọn kan ti lògo ẹ̀ dànù kó tó make ẹ̀ náà. àwọn tẹ́ ń sọ ojúmọ́ kò ògùn kan dẹ̀ ni wọ́n ṣe ń wẹ̀ nú àgbo náà ń wẹ̀ nú gbogbo ẹ̀ ẹ̀ ẹ̀dẹ̀ mọ́ tán forí gbogbo nǹkan yẹn sọ èèyàn máa gbáyé tí yín káàkiri ẹ ti wá sọ ayé tí yín di tọ́jú ẹ to just anybody àtajá hello kìíní hello chairman wọ́n ti má aṣọ pati kìíní ẹ̀yin lẹ máa rà fún mi o torí kó máa ra aṣọ pati yẹn fún ẹ wọ́n máa dó ẹ hello chairman mo fẹ́ sanwó ilé mi o ó dáa tó tó wá máa fún ẹ lówó ilé yẹn wọ́n máa gbé ẹ lọ bá sùn ní ṣáyé wá nìyẹn ṣáyé wá nìyẹn wọ́n ní mama country hard so because country hard so they, they should mess their self. they, they should, they should turn, turn themselves to to to rats lórí kíni tóbìnrin bá níṣẹ́ lọ́wọ́ bá a ṣe ń sọ lẹ́nìí àìmọye àwọn obìnrin ẹwọ́ àwọn ẹwà àwọn single mother kan tẹ́ pé wọn ò lọ́kọ wọn ní nǹkan wọn but they are so hard working wọ́n tẹjọ́ wọ́n tẹpá mọ́ṣẹ́ wọn nìyà. ṣọyẹ báyìí sìn àwọn tẹ́ wálẹ̀ ló ń gbèdì yínlẹ̀ fún yẹn náà ṣé wọ́n padà máa fi ń ṣẹ̀sìn sìn country hard country hard lóye sọ̀rọ̀ ẹ̀dá ajá àtẹran ṣé wọ́n máa fi ń ṣẹ̀ ẹ wá wẹ̀sìn tẹ́ wá ń padà ṣe ń sìn ṣé kò wá dájú kéèyàn wá tẹpá mọ́ṣẹ́ ẹ lọ ni. ìbò náà bọ́ta pé bẹ́ẹ̀ bá ra àwọn ìlera pátá bẹ́ẹ̀ bá ra àwọn ìlera kinní kan can you imagine tóbìnrin bá ti di ẹrù ẹ tó bá di ẹrù ẹ gẹ́gẹ́ bí àáké tó kọjú mọ́ṣẹ́ ẹ tó oníṣẹ́ lọ́wọ́ ni nobody can pull you down nobody can useless you ọkùnrin yẹn gan rí ẹ ohun tó fẹ́ fi ẹ ṣàkọgán mọ̀ tó wò pé o ò tọrọ owó lọ́wọ́ òun o ò bá tó ń wá àìmọye àwọn obìnrin tó jẹ́ bí ẹgbẹ́ yóò jẹ́ they are struggling wọ́n struggle ni tàbálẹ̀ ń ṣiṣẹ́ ìṣẹ́ bí ṣe ń ṣiṣẹ́ eré ìṣẹ́bíṣẹ́ náà ni fúnkẹ́ akíndélé ń ṣe gbà tó ń wọ́ ọmọ ẹ̀ lójú ẹ̀ tó wọ́ ọmọ lójú ẹ̀ dáadáa tó bímọ tó bímọ tó bímọ ẹ̀tàn báyìí ó sì wé kí lóun tún wá wá ọlọ́run ti ṣọmọ fóun ó fèsì iṣẹ́ ẹ̀sìkwálì ni tóbìnrin báyà tó bá ti níṣẹ́ lọ́wọ́ kò sọ́kùnrin kan tó lè yẹpẹrẹ ọkùnrin ò lè yẹ̀yẹ́ ọkùnrin ò lè fojú ẹ̀rẹ́ ẹ̀rẹ́ tó bá ti lè níṣẹ́ lọ́wọ́ wọ́n léèyàn bẹ́sẹ̀bẹ́sẹ̀ náà máa ń bẹ̀ ń ṣẹ́ yà wọ́n bá ti rí ẹ pé ò jámọ̀ nǹkan kan tó ò lókùn dì tó ò ní fámìlì tó ọgbọ́n ò níṣẹ́ lọ́wọ́ they will mess you up They will mess you up. How could somebody be coming out and be saying that èmi kọ́ ni mo gbalé fún, èmi kọ́ ni mo sọ dé èèyàn ni, èmi kọ́ ni mo sọ di kinní kan ṣe fún ògo òun fi ń ṣe kan, ògo òun lẹ fi ń tì, ògo òun imagine. Can you imagine that? Tí àwọn Fúnkẹ́ Akíndélé bá lè struggle táwọn náà tán struggle and they become somebody today. Who told you that, that, that you can't be somebody tomorrow? Kò sí, ẹ̀dá kankan ò lárò pin. Ẹni tó bá ti rọrẹ́ ẹ̀pin ní tiẹ̀ ti tán. Ẹni tó bá ti rọrẹ́ ẹ̀pin ló máa ń ṣe lẹ́yà ló máa ń ṣe yẹ̀yẹ́ wọ́n fi ẹsẹ̀ lẹ́yẹ̀ wọ́n fi ẹsẹ̀ yẹ̀yẹ́ god bless you princess adeola ẹjọ́ gbọ́dọ̀ tá a bá láwọ̀ bí tá bá jẹ́ sisi yẹn never never never look down on your phone never never, never let your down to àwọn nǹkan tí ò wọ́ ọ̀tí ẹ̀ yes tó wáyé pé ọmọbìnrin yẹn náà tóun náà ní ṣọ́ọ̀bù síbì kan tó ní ṣọ́ọ̀bù tó yẹ pé ọ̀bọ yẹn ń wá tó ń bẹ twenty four seven tó ń bẹ ń ṣọ́ọ̀bù ẹ̀ nǹkan máa ń rọ́bìṣì pàtẹ́ pé tó bá wá láàárọ̀ wọn bá yín lé wọn á do yín láàárọ̀ wọn á wá do yín lọ́sàn wọn á do yín lálẹ́ tẹ́ pé eh, any any of the uh, useless time wọn <laughs> wọn ní thank you ma you are so correct ma wọn ní but they, they, they won't listen to your advice ẹ àwọn máa sọ tiwa náà kó túbọ̀ máa ṣẹ̀ sí lọ́nà ìyẹn ò kàn mí àwọn náà ní láì fún wọn but I will say my own here ó yẹ yín ẹ jọ̀ọ́ ẹ wo iye àwọn tó bímọ fún tó bímọ fún Portable wọn ò lè bọ́ ta sí kọpẹ́ra wọn níyàwó ẹ̀ náà nobody lẹ́yìn first wife yẹn nìkan ló lè bọ́ ta first wife yẹn gan òun ló mọ tó ń fèsì lábẹ́ ilé òun ló mọ nǹkan tó ń tó ń tó ń jajẹ lábẹ́ aṣọ lábẹ́ aṣọ tí ò lè sọ síta olómọ tó wà olómọ tó wà lábẹ́ tó rún mọ́ra ń bẹ̀ tó rún mọ́ra for somebody to be to be that guy's wife ó láti ní nǹkan tó máa tó máa tó láti máa fi máa fi pàrònú rẹ́ bẹ́ẹ̀ ni ní tó bá máa jẹ́yàwó orú sàṣù yẹn ẹ wo bí sàṣù ṣe jẹ́ ẹ bó ṣe máa ń ṣe káàkiri wo orú ẹni yẹn ó ń láti gba kámú kó má múlé ayé le kó dẹ̀ rò pé ẹni torí pé ó lè dọ̀là ń sìn kan pé pé lágbájá kan tún ti bímọ fọ́kọ ẹ o ṣẹmọrú láìfù bẹ́ẹ̀ yẹn ó láti jẹ́ pé ẹni tí ò ní tí ò nínú tó ń rò tí ò dẹ̀ ní nǹkan tó fẹ́ gbé egun wọ́ that would be the kind of person tí ìyàwó yẹn gbá láti jẹ́ tó o bá ti wá nírú tó o ti nírú eh, strength yẹn tó ò lè lè tó ò ní lè accept nǹkan tó bá dé nǹkan tó wọ́n lè wọ́n lè pè é lákọ́ lẹ́yìn méjì bímọ fún at the time ó sọ òun náà sọ náà ó lóyún ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó lè máa bímọ kiri ni òun mọ̀ fẹ́ wọn káàkiri ni ó lóyún bíi ó ní tóun máa ju ti ọba Ifẹ̀ lọ orí ṣíṣẹ́ rẹ̀ ló ti sọ̀nà kó yọ sọ̀ọ́ so ìyàwó ẹ̀yẹn láti wá láti lọ sán ṣòkòtò ẹ̀ pé ọkọ òun o ó máa bímọ twenty ó máa fẹ́ yàwó twenty á bímọ fifty ó láti mọ̀ torí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbèsè ayé ni they are still young nǹkan tí mo náà láti sọ fún wa nìyẹn they are still young ọmọ kékeré ara wọn ni wọ́n so owó tó bá fẹ́ lọ bá wọn dá nǹkan pọ̀ o fẹ́ lọ bẹ̀ o fẹ́ lọ fẹ́ wọn o fẹ́ lọ fẹ́ kinní kan kó o ti di ẹrù ẹ ẹrù ẹ kó o ti di wàhálà mọ́nú ẹrù ẹ kó o ti di aṣọ ọjà kó o dì mẹ́rù ẹ gbogbo àwọn ẹrù tó fẹ́ gbé lọ lé ọkọ yẹn o láti di aṣọ ọjà aṣọ wàhálà aṣọ pé ẹni tìǹbù lè ṣẹlẹ̀ kó o ti dì mọ́ ẹrù ẹ kó o ti pèpè ara ẹ tó o bá ti ṣe bẹ́ẹ̀ ẹ máa yín ṣèṣin lórí social media ni ṣé báyìí sìn ẹ máa máa fira yín ṣe torí pé gbàásìgbò sá máa ṣẹlẹ̀ lọ́tún ni ní tí wọ́n gbà ilé ilé má gbà bẹ́ẹ̀ ni wọ́n ní ilé olórogún ilé wàhálà ni níwọ̀n ọ̀jà ń bẹ̀ láàárọ̀ wọn ó jà ń bẹ̀ lálẹ́ tí wọ́n bá ti gbọ́ ẹ̀yà ah, ilé ìpilágbájá ni àwọn kẹran mérò ìbẹ̀ náà ti ń jà wọ́n ti máa mọ̀ bọ́láyé ìgbà yẹn nìyẹn bọ́láyé ìsìn yẹn máa ń fẹ́ wọn káàkiri káàkiri ni ok wọ́n ti bá pèrè ẹ ní single mother àbí baby mama tó ń fún ẹ lóyún tó ń lọ tó ń lọ tiẹ̀ mọ́bì kan àwọn tẹ́ẹ̀dẹ̀ ń sọ ìtàn bá ti lè bá yín sùn láàrin ọdún kan wọn tún wọ́dọ̀ yín mọ́ wọn wá ẹ mọ́ nìyẹn tó ti tó ti ṣí sọ́dọ̀ ẹlòmíì tó bá ti wá di pé wọn wá wá ẹ wá mọ́ yẹn tán ti dẹ̀ẹ́nù àá máa kanra kiri àá máa kanra wèrè kiri inú ayé ẹ máa wá kanra káàkiri tẹ́ẹ̀ bá ti rí wọn mọ́ tẹ́ẹ̀dẹ̀ níṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni that is what they are facing those baby mama nǹkan tó ń fèsì nìyẹn táwọn yẹn bá ti lè bá wọn sùn dé lẹ́fù kan bóyá wọn ti bímọ kan máa ti lọ́mọ yẹn bá ti lè fẹsẹ̀ lẹ́tọ̀ọ́ bá ti rìn báyìí tán ti fún yín lówó oúnjẹ bí ẹ̀mélòó kan wọ́n máa stop ẹ̀ ni wọ́n fún yín lówó oúnjẹ wọ́n ti rántí yín mọ́ wọn ò rántí yín mọ́ wọ́n tún ti ta máwọn ẹlòmíín torí pé àwọn kan náà fẹ́ fi wọ́n blow ṣé báyìí sìn wọn ò rántí yín mọ́ nìyẹn wọ́n tó bá wá ti níṣẹ́ lọ́wọ́ tó má ti wá gbọ́mọ kan gún ẹ lọ́wọ́ tọ́gbọ́mọ kan gún ẹ lọ́wọ́ kó máa bá a fà á kó ran yín mọ́ kó máa jẹ́ tó sì níṣẹ́ lọ́wọ́ sórí pé yà jí ọ́ nù ṣé yà wá jí ọ́ ìyá jí ọ́ ṣẹ̀sìn nìyẹn tó má ti lè gbọ́mọ ọmọ má ti lè gbọ́mọ pọ̀n lẹ́yìn tí ò dẹ̀ síṣẹ́ lọ́wọ́ ẹ tọ́dẹ̀ rẹ́ǹtì lé fún ẹ ó wá di kó máa fi fóònù lé wọn kiri ọmọ fẹ́ jẹun o àfẹ́ ilé o àfẹ́ ilé o wọn ní gbé kọ́ọ̀lù wá pè wọ́n bíi fifty times wọn ní gbé kọ́ọ̀lù ẹ ṣé o rí pé o ti ṣẹ̀sìn wọ́n máa pè wọ́n bíi fifty times wọn ní gbé kọ́ọ̀lù ẹ wọ́n máa pè wọ́n bíi hundred times wọn ní gbé kọ́ọ̀lù wọ́n máa send àwọn text message wèrè wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wọ́n tún wà tán tó ti ń kàtọ́ nìkan sókè lọ́wọ́ àwọn yẹn á máa rí mẹ́sẹ̀gì yín àwọn yẹn á máa fi ẹsẹ̀ lẹ́yà ẹ̀jọ̀ a máa di pé ẹ sọ̀rọ̀ sí mi ìyàwó lémi gò sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ ibi tí wàhálà wọn ti ń lẹ̀ sí tẹ̀ ń fira yín ṣe yẹn ìyẹn afẹ́ afẹ́ pa àwọn wọn fẹ́ ráyà kìlà sóhun ẹ̀rọ akùn kí náà fẹ́ pa ẹ́ fún fẹ́ fi ẹ́ ṣòwò ni nígbà tẹ́ ẹ̀ rí nǹkan sọmọ náà nìyẹn ká ẹ fẹ́ attention ẹ fẹ́ attention ìgbà tí bọ̀bọ̀ tó kú yìí kí lórúkọ bọ̀bọ̀ tó máa ń ṣeré yìí tó kú tó kú ní láti àyè mọ́fì mọ́fì àfọlábí bọ́mọbìnrin kan náà ṣe jáde nìyẹn ó fò lóyún ẹ̀wọ́ kò tọ́jú ọmọ ẹ̀ o kò ṣe kinní kan míwà ọkùnrin tẹ̀ ń sọ pé kò tọ́jú ọmọ yóò ń gángan ò tí ì yó. <laughs> thank you adénìkẹ́ ṣọ́bàǹjọ thank you ma ẹ ṣé gan ni ma ṣé báyìí nígbà tó lóyún tó lóyún fún mọ́fì bí ẹni ṣe dírágì mọ́fì nìyẹn mọ́fì fóun lóyún o mọ́fì ṣe kinní kan o mọ́fì ògbọ́n ọmọ lọ́wọ́ òun o mọ́fì òbó ń tọ́jú ọmọ ṣé mọ́fì gan tí ìyó ṣé mọ́fì gan tí ìyó ni torí pé àwọn obìnrin mi ò kí ń lo nọ́mbà six yẹ àwọn ọkùnrin tó ẹ ṣe àwọn ọkùnrin sẹ́bítì tẹ́ ń rí yẹn àwọn ò kí ń lówó lọ́wọ́ ń tiwọn wọ́n kàn máa ń fáìn ni wọ́n kàn máa ń fáìn wọn kì í lówó lọ́wọ́ tó o bá ti lọ tẹ́ẹ̀dì ẹlẹ̀ tí àwọn yẹn bá ti bẹ́ẹ̀ sùn ìyá jẹ́ ọ̀nù wàláì ó ti ṣòṣì ó ṣẹ̀ṣì ráyọ̀ ní tiẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni ẹ láwọn obìnrin wọn àwọn yẹn máa ń fẹ́ àwọn olóṣèlú àwọn obìnrin wọn kàn fẹ́ àwọn olóṣèlú kàn fẹ́ àwọn politician kàn fẹ́ àwọn àwọn tàbújá nǹkan kan àwọn olówó yẹn táwọn àwọn tó máa ń rèsì àwọn obìnrin wọn nìyẹn o lè ṣe máa rí táwọn obìnrin yẹn máa ń ní change díẹ̀díẹ̀ lọ́wọ́ tó bá jà lẹ́nìkan bá bá rẹ́ǹtì kan finance wọn tán fi lè ṣe fíìmù kan ṣe méjì báyìí nǹkan tán fi tán fi tán fi ń leaf nìyẹn àti fún àwọn ọmọ kéékèèké tó ń ṣe skit nísìnyí pé àwọn yẹn tẹ̀ ń ṣe kí n tán pé sórí social media tó wọ́n tó ń ṣe tó yẹ pé wọ́n ń gbowó lórí ẹ̀ ó tán ṣe ráwọn tó yẹ pé wọn ní fó wọn ní fíìmù produce yẹn tí wọ́n fi wọ́n tajà yẹn tó yẹ pé kàn ká wọn láwọn ọkùnrin lọ́wọ́ yẹn god bless tó yẹ tó yàn akínbọ̀dé ó ní true talk ma god bless mi ní wáyéǹtì ṣe ráwọn yẹn ṣe ráwọn ọkùnrin yẹn ó lójú àwọn tó lówó lọ́wọ́ nínú àwọn ọkùnrin wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá lọ sánrí mọ́ àìmọye àwọn tó bímọ fúlọ̀ bàbá sùwé àìmọye àwọn tó ẹ wo ẹ wo lẹ́fọ̀ bàbá sùwé yẹn ọlọ́run dáíjì mi dáíjì mi yà á mọ́ kí wọn àfi wọ́n ṣẹlẹ́yà kan sọ̀rọ̀ ni o ẹ wo orú láìfún wọn bàbá sòrò yẹn òótọ́ ni wọ́n popular lójú ayé wọn lórúkọ wọn lórúkọ bọ̀ ṣé wọ́n lówó wọn lówó náà ṣòwò tó bá pàdé ẹ nílùú kan tó bá pàdé ẹ tó bá dẹ̀ ń lọ tó bá ń lọ sí eh, kínní báyìí yes o Balquiz tẹ́wọ́n ní so much ma tó bá dẹ̀ ń lọ sí gbogbo ẹni tẹ́ ẹ̀ ń bá wọn tẹ́ ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ sí tẹ́ ẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ torí la ṣe ń sọ gbogbo nǹkan tá à ń sọ yìí ṣe pé bóyá i'm here to mock anybody or láti fi wọ́n ṣẹlẹ́yà no mo kàn fẹ́ kẹ́ ẹ lẹ́nìí ni gbogbo ata ní sisi ẹ̀ bíbọ̀ torí pé celebrity kan lé ẹ kiri wọ́n kàn fẹ́ dó ẹni wọn ní nǹkan tó fẹ́ contribute sí progress yẹ bẹ́ẹ̀ mo wọ́n kàn máa bá yí ẹ jẹ́ ni o bẹ́ẹ̀ ni wọ́n bá ti lè gbọ́n ọmọ kan gún ẹ lọ́wọ́ báyìí tí ẹ bàjẹ́ finally nìyẹn wọ́n ba story ẹ jẹ́ wọ́n sì ba life ẹ jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni torí pé wọ́n máa dókùtà lé ẹni pé o níyàn gidi tó máa yọ owó ẹ mọ́ bẹ́ẹ̀ ni ẹjọ́ àwọn tá a bá ti dáwọn people in location the best aṣọ wọn náà máa kó dání wọ́n dẹ̀ máa ṣe photo shoot kíní kan tó bá tòsí wọn tí ẹ ta nìyẹn tó bá fi lè tó bá fi lè rẹ mú tó bá fi lè rí ẹ fún lóyún tí ẹ ta dànù nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó lójú ẹni tó wà òkè nínú wọn táwọn ọkùnrin wọn tẹ̀ ń wò yẹn even same to àwọn obìnrin orí Olori ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ni wọ́n fi ń live táwọn obìnrin tẹ̀ ń wò yẹn ẹjọ́ tí wọ́n bá lè wà tó bá tó bá jó tọ́lọ́ bá wá dẹ lóbìnrin tó ti níṣẹ́ lọ́wọ́ o lè mọ celebrity kó jọ̀rẹ́ ẹ̀ o lè bá wọn ya fọ́tò wọn lè jọ̀rẹ́ ẹ̀ ọ̀dọ̀ kọ́ nìkan go bed with you ọ̀dọ̀ kọ́ nìkan bẹ́ ẹ sùn ọ̀dọ̀ kọ́ nìkan ba ayé ẹ jẹ́ ọ̀dọ̀ kọ́ nìkan kọ́dógò lé ayé ẹ. ẹ wo iye àwọn tó ti bímọ fún Portable báyìí sìn ẹjọ ẹ kàn sọ fún mi kí ni wọn achieve lẹ́yìn àwọn ọlọ́mọ tẹ ẹ kàn pè wá sínú inú rògbòdìyàn yẹn àwọn tó yẹ tó yẹ pé tó yẹ tó yẹ kí kó bó ṣe ń tó máa lọ fẹ́ bó ṣe ọlọ́kadà lọ́gán lọ́kọ ẹ ká máa pè ẹ máa kún ìmọ̀ ẹ̀ṣẹ́ kan bóyá yẹn gan lórí it's so it's so nice ẹ ṣe yẹn ẹ máa lọ lóyún fún wọn níbi tí wọn ti ní wẹ́kọ̀mù yín níbi tó ti máa fi yín ráre tó ti máa fi yín ṣẹlẹ́yà ibẹ̀ lẹ́ máa ti lọ lóyún ti yín ṣá ẹ wá lóyún náà fún wọn náà oyún òní jẹ ọdún kan oṣù méjì wọn bá ti lè fẹsẹ̀ lélẹ̀ báyìí wọn ti gbàgbé yín síbẹ̀ nìyẹn wọn ò tún ríran rí yín mọ́ ẹ á máa wá pè wọn wá sọra yín di nuisance kalẹ̀ á máa pè yín kiri ẹ ò pe fóònù mi o pe fóònù ẹ ò gbé o kò lè gbé fóònù ẹ kò lè gbé fóònù ẹ àìmọye àwọn tó wà lórí list ẹ tó fẹ́ rí gan tí ò tí ì rí láwọn tó pé kí nǹkan bá ya fọ́tò lásán bẹ́ẹ̀ mo sọ fún ẹ mi ò ní kẹ bá wọn celebrity tó bá jẹ́ pé kẹkàn bá wọn ya fọ́tò lásán ni try to meet them bá wọn ya fọ́tò má gbé díẹ̀ lẹ má gbé díẹ̀ lẹ má lọ ṣòṣì má gbé díẹ̀ sílẹ̀ má lọ má lọ má lọ má lọ má lọ má lọ sọ èdè sọ̀rọ̀ èdè àǹfààní àdúgbò tọlọ́kadà gan bá bẹ ẹsùn ó bẹta ju kí celebrity bá ẹsùn lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọlọ́kadà yẹn á máa gbé ẹ á máa pọn ẹ lé á máa pè é ní queen that's my queen that's my kinní kan ṣé láwọn eléyìí wọn máa tẹ̀ sí ẹ lójú ni wọn máa yẹ̀yẹ́ wọn máa ṣe yamayama ẹ wo bí ẹ wo bí sí bí ẹ wo bí Portable ṣe wá fọmọbìnrin yẹn last time bí ó bùbàjẹ́ ó yàmàyàmà ẹni àwọn eléyìí ò lójú tì náà wọn mọ̀rọ̀ kan lẹ́yìn òkè ń sọ àwọn tó kù tiẹ̀ máa ń dákẹ́ irú Davido máa dákẹ́ kò ní sọ̀rọ̀ bàbá àbúpa ẹ̀bá kò ní dákẹ́ akọ kò ní sọ̀rọ̀ kan ti tiẹ̀ ẹ̀yọ̀ kan tiẹ̀ tó ti lọ bẹ̀ ìyàwó ẹ̀ kò ní sọ̀rọ̀ kan tiẹ̀ lẹ́yìn kó lọ bẹ̀ ṣé ọmọ ẹ̀ máa kàn tún ní pé òun àtìyá tó ti ṣe fídíò wọn tó ti dán lọ́mọ́ra wọn ó tán ṣorí pọ́tẹ́bù eléyìí ọmọ eléyìí kílẹ̀ pé wàhálà wàhálà yìí ọmọ eléyìí kò ràn yàn tiẹ̀ ọlọ́run ẹnu ẹ ò ní dúró ẹnu pọ́tẹ́bù ò ní dúró ní titi ẹ gbogbo tó ṣe ń kọ́nà ó máa gbé wá gbangba tó bá ròpò láṣìírí tó bá pọ́tẹ́bù ṣe nǹkan àṣírí ó ti ṣẹ̀sìn tiẹ̀ nìyẹn ó máa tú ẹ bọ́ta ni kò mọ̀rọ̀ kan láyé sẹ́kọ̀ọ́ mẹ́nìkan náà kì í bá wí wọn ò ẹnu ẹ̀ ńgbà tí wọ́n bí bẹ́ẹ̀ ni wọ́n tó bá lọ tẹ́ẹ̀dì ẹlẹ̀ tí irú pọ́tẹ́bù yẹn bá lọ ń dún ẹ o ti ṣẹ̀sìn àgbáyé nìyẹn ẹ̀sìn àgbáyé ló ṣe ọlọ́run máa ń gbọ́ torí pé ó yẹ kẹ́ ẹ fi ibi tó dé dúró yìí àwọn ọba àwọn tó bí fún kẹ́ ẹ wo iye ẹ̀sìn tí wọ́n ń ṣe kẹ́ ẹ lọ fi ṣàríkọ́gbọ́n kó lọ ta òbú ẹ ń kókó kó lọ wé òbú ẹ kó lọ wé láṣọ o lè meet celebrity kẹjọ ya fọ́tò kó báwọn ya fọ́tò ee gba ya fọ́tò kó rẹ́rìn iyì ibẹ̀ nìyẹn má gbé díẹ̀ lẹ̀ fún wọn ṣòyí di ẹ̀tàn dó lọ́wọ́lọ́wọ́ yìí tó bá fi one million gbalé fún ẹ wọ́n ní bẹ́ẹ̀ ní ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ló mú babaláwo dífọ̀ rọrùn o lè rí wọn lẹ́nu kó má rí wọn mọ́ lọ́la bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. àìmọye olówó ẹ̀yẹ sọ sórí ẹnìkan nìbàdàn fún yẹn ẹnìkan wà àgbàlagbà ni o ó wá ń wá ọmọ ó wá lóyún fún ẹnìkan ṣó ti yẹ báyìí ẹni yẹn wá jẹ́ bíi pásítọ̀ ni wọ́n ní skul wọn ní gbogbo ẹ̀ tó tọ́ lórúkọ nìbàdàn bẹ́ẹ̀ ṣe yín ó ṣàbímọ fẹ́ nìyẹn máa yẹn kò sọ fún ìyàwó ẹ̀ torí ẹ̀sùn ìyàwó wọn dẹ̀ gbúdọ̀ gbọ́n ṣọ́ọ̀ṣì wọn pé wọ́n ṣe irú nǹkan bẹ́yẹn ṣe rò pé máa yẹn ṣe máa yẹn ṣe síìkì tí máa yẹn kú nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín máa yẹn kú ó wá padà sọ fún máa yẹn pé ọkọ ẹ ọkọ ẹ máa fẹ́ nìkan lóyún ó ní rọ ní kí ìṣọkọ òun bẹ́ẹ̀ ni wọ́n lọ́kọ ẹ fún yẹn lóyún ọlọ́ọ̀ni kí ìṣọkọ tòun sọ olóhùn sọ́ọ́rì sọ fún níjọ́ tó máa ṣe bẹ́ríà ó lóun ò fẹ́ rí anybody níbi bẹ́ríà ọkọ òun ó lóun ò fẹ́ rí anybody níbẹ̀ ó ní táwọn bá ṣe bẹ́ríà tán o wọ́n máa tẹ fábíà fẹ́ sọ̀rọ̀ kankan máa sọ ní ṣùgbọ́n tó ń bá rí anybody níbi bẹ́ríà yẹn ó fi òfin sílẹ̀ ní mi ò irú obìnrin yẹn rí ẹ̀sùn ní kelo yẹ́rìngì ẹni tó lóyún fọ́kọ ẹ̀ tí mò ń sọ yìí náà lówó lọ́wọ́ o ó lówó lọ́wọ́ tó nífọ̀n tó lé kaná tó ti kọ́lé bíi méjì mẹ́ta tó lọ́ndẹ̀ gbàdúrà ẹ̀ ni wúmà yìí sọ fún pé wọ́n ní school wọ́n ní secondary school wọ́n ní nursery school tọ́lọ́ ń bless wọn dáadáa máa yìí sìkì máa yẹn máa ń lọ máa ń bọ arábùjẹ engineer, ni nìbàdàn àwọn tó bá mọ sórí àmọ ọ̀rọ̀ ẹni tí mò ń sọ yìí wúmà yẹn sọ fún un ní sẹ́ ní kì í ṣe òun ó ní kì í ṣọkọ tòun ó ní olóhùn sọ́rí kò accept wọn tó fi dijọ́ bẹ́ríà o àwọn ọmọ yìí ò lè witness bẹ́ríà bàbá wọn kẹlẹ́mọ́ tó wọ̀ sílé wọn ò lè sí níbi bẹ́ríà ṣé ti yẹ ibi tó o bá ti lọ lọ́kọ bóyá o lọ bìkan tí wọn bá ti wẹ́kọ̀mù ẹ̀ ń bẹ̀ bóyá ìyá ọkọ ni ò wẹ́kọ̀mù bóyá ìyàlẹ́ yẹn ni ò gbà ẹ̀ ń bẹ̀ bóyá àwọn èèyàn ọkọ yẹn gangan ló ń ṣe bákanbákan sí ẹ carry your bag and go i'm telling you ẹ jọ̀ọ́ ẹ bá bá mi ẹ bá bá mi ẹ bá bá mi power tap lórí ìlú ẹ̀kí nítorí pé eléyìí gan topic ẹ̀yọ̀kan tá a máa sọ lénìí ẹ jẹ́ ká dúró lórí eléyìí ṣé wa in any relationship you may find yourself tí wọn bá ti wẹ́ kọ́kọ́ yẹn ni ò fẹ́ a sọ̀rọ̀ yẹn nínú show wa lánàá marriage tó bá ń lọ tó ti kọ́kọ́ yẹn ò accept yẹ má force are mo mọ́kọ yẹn lọ́rùn tó bá ti di pé family ọkọ yẹn ò accept yẹ má tirẹ̀ ẹ̀ mọ́ wọn lọ́rùn èmi ni mo lóyún fọmọ yín èmi ni mo lóyún gbàgbé ayé ìgbà kan nìyẹn it's not done a sọ sórí obìnrin kan lánàá tí ẹ pé ó lóyún fọkọ ó rò pé àwọn táwọn ń du ọkọ yẹn pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ tó ń dù ó lọ rìtẹ́ẹ̀nì oyún fọkọ bọ̀bọ́ yẹn ò láìkí ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín bọ̀bọ́ yẹn ò láìkí wúmà ẹ̀ wúmà ẹ̀ forí ṣe ó fowó bá a lò ó fi gbogbo ẹ̀ bá a lò wúmà ọlọ́run bless ọmọbìnrin ó níṣẹ́ lọ́wọ́ ó dẹ̀ fowó bá ọmọkùnrin lò ṣe pé síbẹ̀ ọmọkùnrin yóò appreciate ọmọbìnrin yẹn kò appreciate ẹ̀ for once báyìí ó tún lọ yá gbọ́múlé láǹtà fọkọ fún bísíǹsì ọkọ ọkọ tún gbowó lọ́wọ́ ẹ̀ ọkọ ń gbowó lọ́wọ́ ẹ̀ fowó ṣe bísẹ̀ ọlọ́run dẹ̀ ti ṣe bísẹ̀sì yẹn boom ọ ẹni tó máa ṣe fọ́níṣọ̀ ni ó dẹ̀ lówó ó ṣe fọ́níṣọ̀ yẹn wọ̀nyẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ra owó ẹ̀ ṣáàjá ọlọ́run ṣe ló ṣe lásìkò yẹn fún ó dẹ̀ rí ṣe ọmọkùnrin kí ló máa lọ ṣe bó ṣe lọ fẹ́ olóṣèlú ló ń fẹ́ ṣe ìyàwó ní lọlọ ọmọbìnrin tó fẹ́ tó tó forí jìyà gbogbo tó gbowó fún yìí kò ṣe márèjì pẹ̀lú ẹ o kò bá kò kó ṣú lọ lé wọn báyìí fọ wọ́ǹsì bó ṣe ló ń fẹ́ fẹ́ ọmọbìnrin kan nìyẹn orí ìyàwó tó ń ṣàfẹ́fẹ́ ẹni yẹn gangan ló fẹ́ fẹ́ bó ṣe lọ fẹ́ nìyẹn ó lọ ilé àwọn lọ dáná lọ ṣe gbogbo ẹ̀ ìyàwó tó yá tó yá gbọ́múlé láǹtà fún kò ṣe márèjì fún wọn lọ gbalé ó fọ́ níṣìlẹ̀ ẹni tó bu ayé tó yá gbọ́múlé láǹtà fún kò ṣe bẹ́ẹ̀dì fún kò bá ṣe kò ṣe stúùdù gan sínú yàrá fún un ó fọ́níṣìlẹ̀ ọmọbìnrin ó ṣe bẹ́ẹ̀dì síbẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ṣe tébù ṣe gbogbo ẹ̀ ṣe fọ́níṣọ̀ ṣe kí ó ṣe gbogbo ẹ̀ after some time ọlọ́run tí òkìṣẹ́ ọlọ́run ìjà bó ṣe ní accident nìyẹn tó tó tó kán lẹ́sẹ̀ ọmọbìnrin yìí ò lè bá jìyà oṣù mẹ́fà ó abandon ló sá lọ èkó bẹ́ẹ̀ ni at the end of the day ó wá ń fi rẹ̀ bá ẹ eh, bẹ́ẹ̀ yálé yálé tó ní ò dáa tó ní kì í ṣe standard òun kò wọ́ọ̀tì òun kì í ṣe taste òun yẹn ó wá padà wá ń bẹ̀ ẹ́ gbà tí ò rí ibi lọ mọ́ tó yẹ báyìí sìn àwọn kan wà tó yẹ pé To time tí wọ́n accept ẹ nínú ayé wọn bóyá táìmù tí wọ́n lẹ́nì kankan tọkàn wò pé kọ́kàn fi ẹ́ dí gẹrẹwu there some marriages tó yẹ pé o máa bá rẹ ń bẹ̀ tó kò máa rí pé ọkùnrin yóò ṣe dáadáa sí ẹ àbò ó ń fún ẹ latitude kan ó ṣe bákan ó kàn manage ẹ bóyá tó ní pé kò rẹ nìkan ló ṣe ń manage ẹ ń gbà yẹn tí ò bá ti sífẹ̀ẹ́ tó bá ti pẹ́ lápájá yóò lọ́ọ̀fẹ́ kò wẹ́kọ̀ọ̀mù ẹ tó o bá ti wà wẹ́kọ̀ọ̀mù bí tó bá ti bẹ̀rẹ̀ ẹjọ́ má tí ì tu ẹrù ẹ palẹ̀ ń bẹ̀ jọ́ tó bá ṣe pọ́ ọmọ kan ló bá bímú fún wọn bẹ̀ wọ́n lọ́mọ kan lèèyàn máa ń jẹ lórí búkú ẹ̀dá o ò gbúdọ̀ bímọ méjì fẹ́ni fẹ́ni bí ọmọ kan náà lèyàn máa ń jẹ ẹ̀tọ́ jẹ́ aládọ̀wọ́ ẹ̀dá ọmọ kan ló gbúdọ̀ jẹrú ẹni bẹ́ẹ̀ kó o fi jù lórí kó o dẹ̀ kó o bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọmọbìnrin tá à ń sọ lánàá yẹn ó òun dúró ó bójú rere àwọn fábílì ọkọ pàdé ń bẹ àwọn yẹn sì wẹ kọ́ ọmọ ṣe dáadáa sí i ló jẹ́ kọ́mọbìnrin yẹn dúró bẹ́ẹ̀ bí ọmọ mẹ́ta fún máa yìí ṣùgbọ́n síbẹ̀ náà máa yìí ò láìkọ́ ọmọbìnrin yẹn kò lọ́ọ̀fẹ́ ó láìka àwọn ọmọ yẹn ṣùgbọ́n kò lọ́ọ̀fù máa yẹn kò ó ní kí n ṣe tẹ́sítì òun láti ilẹ̀ ló ti ní kò láìkì òun ọmọ ó lóun lòun ọmọ àyẹn sọ fún mi ó lóun lòun lóyún fún oníṣùgbọ́n òun sa gbogbo páhùn pé kó ṣáà kó wíyá tó bá tó bá fowó ba lò ó lòun máa ra nǹkan fún ó lọ́kọ̀ òun ò bọ́ tàrí kó ra nǹkan fóun ó lọ́n tìgbà tó sọ pé ó fẹ́ ba yáwó náà máa kàn jáde bóyá ọ̀rọ̀ àgbọ̀n ọmọ jáde bá ra súyà kọ́kùn sọ pé màìdí ajé ń gbé e jáde ó ní kò gbóhùn jáde rí relationship wèrè wo nìyẹn ọkọ tó o ní tí fámílì ẹ ò lè mọ ọkọ ẹ ọkọ̀ tó ní tó gbúdọ̀ fi hàn lórí social ẹlòmíì ò lè wà ń pálọ̀ báyìí kọ́kọ́ ẹ̀ wà ń bẹ́ kó ṣe fídíò wọn gbúdọ̀ rí ọkọ̀ ẹnu fídíò ẹ̀ dákúnrú ọkọ̀ wèrè wá nù wọn lọ́mọdé àlọ́kọ̀ òfò ṣé dandan wà lọ́kọ ni. kí wàá tọkọ ẹ wà nílé ò gbúdọ̀ ṣe fídíò kó lọ ọ̀nà ọ̀dọ̀ kọ́kọ́ hàn nínú fídíò ò ti dáràn nìyẹn ẹ God bless you. Thanks, for this message. God bless you, ma. Kò sí ni mo sọ kínní kan ibi tó o lè máa o lè wà ní relationship kó má mọ ẹni tó wà ní relationship pẹ̀lú bóyá ẹni yìí lọ́ọ̀fẹ́ wà mọ̀ bóyá ẹni yìí manage ẹ wà mọ̀ tó bá yẹ pé ní nǹkan tiẹ̀ fi ẹ́ dípe gẹrẹwu ni pé ó kàn fi ẹ́ lògbà ni tó tó yẹ pé àfihàn wà mí ṣé ìwà obìnrin náà máa ń ṣe pé ẹ̀jẹ̀ máa manage kí fi rẹ́ lòmí àfihàn wà mí wà á ti mọ̀ pé àfisọ́wọ́ wà mí lélẹ́yìí àwọn ọkùnrin kan wà fẹ́ pé tí ó yàwó wọn ò bá ti sílé lọ́ máa pè ẹ́ bóyá ìyàwó wọn ti travel mọ́ ẹ lọ́ máa pè ẹ́ lé ní pè lọ́la pè é lọ́túnla There's a time táwọn obìnrin kan mú kéèsì kan wá fún mi ó ń fẹ́yàn kan ẹni yẹn ìyàwó ẹ̀ wà ní sáìdì ọ̀nà bí ọ̀nà agége àbí nǹkan lọ́nà ọ̀dọ̀ wọn ẹlẹ́dẹ̀ ṣiṣẹ́ ní vi ọmọbìnrin wa ń gbé ní sáìdì ọ̀nà vi so hold up tí ọkùnrin yẹn máa ń fèsì tó bá ń bọ̀ ó máa ń pọ̀ ó wá láti máa fẹ́ ọmọbìnrin ó ti fẹ́ ọmọbìnrin for past three four years kò ṣe marriage pẹ̀lú ẹ̀ ó dẹ̀ ń bá sùn ó dẹ̀ wá ń sùn bẹ́ẹ̀ ẹn ẹ máa ní yẹn ó lọ́ọ̀fù òun ló sanwó léhun òun ló ń ṣe kinní kan mo níbọ̀ ṣó mọ̀pọ̀ jọ ń lọ lórí ẹ̀ èèyàn òun ó sanwó ilé ẹ for past four years kò dẹ̀ lọ́mọ àwọn tó ní ẹ kò lọ́mọ fámílì ẹ ṣé wo ò mọ̀ pé torí pé ọ̀dọ̀ ọ̀dọ̀ ẹ tó ń sùn sí yẹn ó sún mọ́ bí iṣẹ́ ẹ ló ṣe ń sun ọ̀dọ̀ ẹ ó wá ń sun ọ̀dọ̀ ó wá ń waste life títí ẹ for God for four years láti máa fi torí pé ó ń lọ bí iṣẹ́ kò dẹ̀ lọ́mọ ó láǹtí òun nìkan ló mọ̀ ẹ̀rọ ni àǹtí mo láti bá mú kó fún mi nọ́mbà àǹtí àǹtí ẹ̀ wá ní pé wẹ̀ ọ́ pé òun náà ti pé òun ti bá sọ pé òun rò kí bọ̀bọ̀ yìí ní ìdí èpò tó bọ̀bọ̀ yẹn kàn wá ń sun ọ̀dọ̀ ẹ̀ pé ọ̀dọ̀ ẹ̀ súnmọ́ bí iṣẹ́ ẹ̀ ó súnmọ́ ẹ̀hún kílẹ̀ tí ń pe vi ọ̀nà vi yẹn pé òun bọ̀bọ̀ yẹn opportunity yẹn bọ̀bọ̀ yẹn kàn fi ń ṣe pé òun rò kí bọ̀bọ̀ yìí ní ìdí ẹ̀ ẹjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn obìnrin náà ta wà láyé báyìí sìn ẹlòmíì wọn ti wéèsì láìfò mi ẹlòmíì láti bíi five seven years leadership wèrè wo nìyẹn tó wà nídìí nígbà tí a bá fọ ogún ọdún pilẹ̀ wèrè wà ó lẹ fẹ́ já kọ́kọ́ kẹ́nìkan máa máa dìlí ẹ kalẹ̀ ó dìlí ẹ òun máa fẹ́ òun máa fẹ́ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ẹjọ́ this is a person tó pé o ò rẹ̀ lè pé tó o bá sí lọ́dọ̀ ẹ o ò lè pè ní convenient time kó gbé o ò lè pè láàárọ̀ kó gbé o ò lè pè lọ́sàn-án kó gbé o ò ní pè lálẹ́ kó o ló máa pè ẹ́ at his own convenient time dákun ṣáàyè ewé ṣáàyè òṣì nìwọ wá ń gbèsè ayé ẹni ìgbà wo ló fẹ́ enjoy ayé ìgbà wo ló fẹ́ enjoy ọkọ tó bá jẹ́ pé second wife ló fẹ́ lọ ṣe ṣe second wife sànsàn kàn introduce ẹ sí ìyálé ẹ kí ìyálé ẹ mọ̀ ẹ kó mọ̀ pé oníyálé ọ̀rọ̀pọ̀ tó tí ìyálé bá rọ́kọ lẹ́ni o màá rọ́kọ lọ́la bí mo ṣe wà tí máa fẹ́ ṣe tẹ́ pé oníyàwó méjì ọlọ́run máa fi mí kọ́ wàhálà i don't care màá mọ̀ pé ok o ìyálé mi ló ní monday o èmi ni mo ní tuesday torí pé èmi o ṣe rí ká máa pretend wèrè yẹn i hate it láìfù tèmi ni mo mọ èmi mọ mi mọ aláìfù tèmi nìkan mo mọ ṣe o èmi ò mọ ayé aláyé ṣe ká máa ká máa fa ayé aláyé ṣayé yẹn èmi ò lè ṣe ń tèmi tẹ́kùn yẹn mi ló bá ní wẹ́ǹsì jẹ́ kí n ní tọ́ọ̀sì kí n mọ̀ pé gbogbo tí n bá dẹ̀ ti pọkọ mi láàárọ̀ tọ́ọ̀sì títí dalẹ́ báyìí ó gbúdọ̀ máa gbé sílẹ̀ tọ́ọ̀sì fi máa kú ni mi ìfẹ́ gbọ́ pé òun àbí kò wọ́n lè gbé fóònù mi èmi ò fẹ́ gbọ́ o wẹ́nẹ̀sì tí ò kì í ṣe tèmi yẹn mi ò ní pè ọlọ́run má jẹ́ kí n pè ṣẹgbọ́n báyìí men will do whatever you allow them some women are not realistic God bless you ṣe é báyìí sìn wáyé tá à ń tanra wa jẹ wáyé tá à ń dísí the wa wọ́n ti weather bed warmer set, set of people ṣẹgbọ́n báyìí ọkùnrin tẹ̀ ń wò yẹn ọkùnrin mẹ́rin tó fẹ́ fẹ́ ọkùnrin mẹ́rin tí ò ní fẹ́ bẹ́ẹ̀ mo sọ fún ẹ ọmọbìnrin tí mò ń sọ yìí bọ̀bọ́ ẹ̀ ti ṣẹ́yún fún four times bọ̀bọ́ ẹ̀ ti ṣẹ́yún fún lẹ́ẹ̀mẹ́rin ẹ̀yin tẹ́ bá ṣèrántí tẹ́ bá wo ṣóò mo fi ṣe ṣóò lọ́jọ́ kan four times bàbá yìí ti ṣe oyún fún un mo ní tó bá lọ padà fi bàbá ilẹ̀ tó bàbá róyún ní nǹkan what will you be saying ṣọmọ aláyé ló ṣe ẹ ni àbí àbóhùn á ti gbàgbé pé òun kàn fi four years tó fi tó fi ń gbádùn ẹ yẹn ó dẹ̀ fi bà láìfù títí ẹ jẹ́ ó fi bà gbogbo gbèsè ayé tí ẹ jẹ́ nígbèsè ayé títẹ because òun ní ní láìfù kò ní jẹ́ kó kọkùnrin mi ráyè fẹ́ àwọn kan wà àwọn ọkùnrin kan wà bẹ́ẹ̀ tẹ́ pé when they are, they, are, they are coming to your life wọn wá ṣe ìwé kan wọn ò ní benefit kan tó fẹ́ benefit lọ́dọ̀ wọn wọn ò tún wá ní jẹ́ ẹni tó fẹ́ ṣe fẹ́ ṣe ẹ imagine irú yẹn ókè ọmọkùnrin gbà tó tó detain obìnrin kalẹ̀ báyìí sí tó tẹ́ pé o restrain ẹ̀ kalẹ̀ o ò jẹ́ kẹ́lómi ìfẹ́ o dẹ̀ mọ̀ lọ́kàn ẹ̀ pé ò ní fẹ́ ọmọbìnrin yẹn can you imagine ọmọbìnrin yẹn dẹ̀ ṣe oyún fọmọkùnrin for four times ló ṣe oyún fọmọkùnrin yẹn ìyàwó ẹ̀ dẹ̀ wà níbi tó fi ìyàwó ẹ̀ sí àwa lọ ó máa lọ níjọ́ Friday adé padà ní monday tó bá lọlé adé ní monday monday tó bá dé yẹn adé padà sọ́dọ̀ ọmọbìnrin yẹn ló sí ọmọbìnrin yóò lè fẹ́ lómi ṣé weekend tó sáré lọ yẹn ló lọ máa tó sí èèyàn kan only some men are time, time wasters and they will never respect a woman like God bless you ṣé wọn lè respect ẹ̀yin obìnrin yẹn nítorí pé ẹ̀yin lẹ gbégbèsè ayé yín lọ bá wọn bónípa bá ṣe pé gbẹ́ẹ̀rán ṣe máa ń pè é